بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته الباب الرابع أنه كان منه ترى آه كل الدرر كنيا ẹ̀rọ tí orúkọ sọ́ra àdúrà rò kí àbẹ̀ àjáde bẹ̀rẹ̀ mi kọ́ ẹ́ àdúrà rò kí àbẹ̀ kọ́ sọ́ra الدوار المنتجة في عقد أهل الفرقة المرضية العقيدة السفرانية كما السفرانية كما قال عليك في قاتلة àdúràrú alùmọ̀dé jẹ alóòlù tó mọ́lẹ̀ fi ákéde àlèfẹ́rẹ́kọ́tì alùmọ̀dé jẹ nípa àdéhọ́kàn àwọn ìjọ tí ayọ́nú sí tọ́jú ti العلامة السفاريني الباب الرابع معناه أبا ولي في ذكر البرزخ والقبور وأشراط الساعة والحشر والنشور لا تمونا في البرزخ هو أفنفجي آيات القيامة والقبور حتى أرى ساري وأشراط الساعة àti àwọn àmì òfin ayé alhashiri àti kíkójọ àìpẹ̀yẹsọ́lá wọn nùṣó àtúmọ̀pẹ̀ ní gbèǹdé قال المؤلف رحمه الله وكل ما صح من الأخبار أو جاء في التنزيل والآثار وكل ما صح من الأخبار وجاء بالتنزيل والآثار وكل ما صح من الأخبار gbogbo ohun yòówù tó bá lálàáfíà nínú àwọn ìró ìró ni òun ni àhàdíìsì nàbí صلى الله عليه وسلم أو جاء في التنزيل الرسل وما القرآن والآثار أتوريق عوام علماء àwọn sálàf tọ́wá já sí pé àwọn kan náà yìí ń dálé lórí mímfi tí wọ́n ti lẹ̀ ìbánisọ̀ àkèwà lè kó bórí. وما أتى ذا من الأمور من فتنة البرزخ والقبور وما أتى ذا من الأمور tó ṣe pé àwọn ọ̀rọ̀ mi ń tọ́ka sí fitnati barsakhi tó wá nínú wàhálà ìgbésí ayé àfonúfojì ayé àtàlùkìyàmù wàlìkùbúrì àti sàárè wọ́mà àtà fìdá àti yíyí tó bá wá ń bí eléyìí nínú ìlòmúrì nínú àwọn ọ̀rọ̀ wà á ná àrùn wà hàlíwàrọ̀ làmùtọ́ ọjà mi máa kàó nìyà makhlókọ̀ tàn fásitẹ́fọ́ yìí mi. وأنها وهلور لم تعلم وكونها مخلوقة فاستفهمي ميم كسوة ميم كبر باسنكون تغير باسنكون أسيو يا كسي بارو رجزو تسيوي متابعوي من صدر لاوين عجزو لاوين عجزو imam papa ni tẹ́lá pẹ̀lú fásitì ọ̀fẹ́ àti ìbàjẹ́ nìyẹn. فاستفهمي وني وأن أرواح الورى ẹ̀mí dádájọ́ ẹ̀mí àwọn èèyàn lámùtọ̀ àdámì àní ṣàfẹ́kùn rẹ̀ máa kọ́ ní àmàlò pátá ẹ̀wọ̀n tí bó ti já sí pé wọn tá a dá ni fásitẹ̀fù hèmi wá àgbáyé wọn tá à ń sọ yìí fọ̀kúnlọ́mọ́ àrùn. عن سيد الخلق ورج من أمر هذا الباب حق لا يرج فكل ما عن سيد الخلق ورج من أمر هذا الباب حق لا يرج فكل ما عن سيد الخلق ورد gbogbo ohun yóò tó bá wá látọ̀dọ̀ aṣáájú gbogbo ẹ̀dá tí sànàbí sallallahu alaihi wasallam من أمر هذا الباب من الأمر ẹnu ọ̀nà tí ń sọ nípa sàárè yìí hakun òtítọ́ ni láàyò rọ́t àgbọ̀dọ̀ dá padà kásọ̀fà àgbà. faslun ìkúkan fi ọ̀ṣọ́rọ́ ti sa àti àwọn àmì àlùkìyàmọ̀ wà àlàmọ́tò ha wọ́n àlànà ti hà àtàwọn àmì rẹ̀ hàn àdáàlìlàtì àlàtìrọ́bì èyí tí ń tọ́ka sí kó ti súnmọ́ ọ̀mọ̀jì ìhà tí tó ń tọ́ka sí kó ti dé. وما أتى في النص من أشراط فكله حق بلا شطاط وما أتى بنعت من أشراط فكله حق بلا شطاط. ó ní وما أتى في النص ìwọ̀n yòówù tó bá wá nínú ẹsẹ̀ ọ̀rọ̀ mina àṣọ̀rọ̀pọ̀ tí ń sọ nípa àwọn àpẹẹrẹ títan ayé fọkúlù àkọ́nà gbogbo ẹ̀ lòtítọ́ bìlà ṣàtọ́ọ̀tì ṣàtọ́ọ̀tì tí ò ní ìkọjá àlànà minhani imaamu lakata mọlẹ fasuixu muhammadu mahadi wali masiixu. minhani imaamu lakata mọlẹ fasuixu muhammadu mahadi wali masiixu. wọ́n ní minhani imaamu lakata mu inú ni lè èyí tí ọ̀parí gbogbo àwọn aṣáájú alifasihu tó tún jẹ́ ní tọ́dá láhán orúkọ rẹ̀ ń jẹ́ muhammadu mahdi ju ikọ̀ rẹ̀ ní alimami mahdi wàlmasihu àti masihu ọmọsíhù yẹn wọn ni masihu ẹ̀yìnsá ọmọ mọ̀lìyàmọ̀ aleyhi salatu wa salam ma anahu. يقتل للدجال بباب خل عن الجدال وأنه يقتل للدجال بباب خل عن الجدال وأنه أتبدى رجع النبي عيسى عليه الصلاة والسلام يقتل للدجال هناك مسيح الدجال بباب لد لأنه أنا لد إذا خلي عن جدالي كلوني بيججة وأمر يا وما ومأجوج اثبتي وأنه حق كهدم الكعبة وأمر يا وما ومأجوج اثبتي wọ́n ní wà á múrò àjòjá wà má àjòjá ojú tí zolukọ lẹ́nì kan mọ dí àwọn yá jújù àti má jújù ń jò ní àlámọ̀rí ni kátẹ̀ ní nǹkan tí wọ́n fi ń wo ojú tí wọ́n fi ń wo ayé kò sọ bíi tí ni wa àwọn irinṣẹ́ tí wọ́n máa ń lò tí wọ́n fi òkè lọ́wọ́ àánú ayé kò sọ ju tí ẹ̀dùn yìí wà ipa máa ń sìn ọ̀ka láti sọ pé bí ìbà ìrìn òdì ìrìn wà ìsìbìtì wọ́n gbọ́dọ̀ fi rinlẹ̀ agbára máa ń sìn ọ̀ka láti sọ ọ́ ni rí ajújù àti màjújù ni ọmọ náà àwọn àrùn ọlọ́wọ́ adámọ́ lọ́wọ́ ṣùgbọ́n ọ̀bàlújẹ́ ni wọ́n wọ́n wọnú omi wọ́n mú bàjẹ́ sọ̀rìn kúnlẹ̀ hàdàbẹ̀ yá ń sùn ìlú náà so nígbà tí àwọn aráàlú tí wọ́n ń bẹ nítòsí ibi tí lókàn mẹ́rin torí ìjọba rẹ̀ ó kiri káàkiri ayé ni wọ́n rìn jà wọ́n wọ́n máa ń gbé irinṣẹ́ rìn káàkiri ayé kò dáyé oríṣiríṣi ó ṣe kí àwọn ènìyàn nìyẹn kò gbàgbọ́ yé wọ́n sọ ni ṣùgbọ́n ọ́sàmọ̀ ohun tí wọ́n sọ pé àwọn kẹ́ bí wọ́n àgbà wọn láàmú wọ́n bá ti ṣiṣẹ́ ìgbà láti wọ́n tún sá lọ́bẹ̀ lọ. láwọn ọmọ òbí wọ́n fi ní kí wọ́n lọ fún ìwà òjò wọ́n á mọ òjò lórí ọjà ọmọdé wọn ò lè tọ̀bẹ̀ jáde mọ́. ṣùgbọ́n òdì ni yóò padà wó òun ti bí irinṣẹ́ òṣèré tó bá wó àwọn kìnìún burúkú yẹn torí wọ́n tún bẹ láyé wọ́n tún jáde padà. irú àlámọ̀ rí nìkan fi rán nílẹ̀ ẹ àgbẹ̀ bí ṣe rí irinṣẹ́ wọ́n wò nǹkan nínú wọ́n wò káàkiri irinṣẹ́ yẹn ọ̀rọ̀ sọ bíi tí wọ́n ṣe ò dàjálè wa tàbí mo dẹ̀ rí wọ́n ṣe ò dàjálè rí gbádùn wọn rí orí rí gbádùn wọn tí wọ́n rìn bí ọkọ̀ ojú omi lọ́kọ̀ ojú omi wọ́n fẹ́ wọ́n fẹ́ dànù wọ́n fà á lọ sọ̀kalẹ̀ síbi etí bèbí kan bí inú ọdún náà ni wọ́n pè é ó sì kan ni ọ̀gbẹ́ni nígbẹ̀ni tí wọ́n gbé tó bẹ̀rẹ̀ sí béèrè béèrè oríṣiríṣi nínú hadithu tó ń pè ní hadithu alìjẹsáàsà hadithu alìjẹsáàsà nígbà àwọn sọ̀kalẹ̀ orí kìíní rẹ̀ kọjọ́ ẹranko kọjọ́ kìíní lóníkọ́ tẹ̀lé mu tó fi mú débi júdàjà lọ nígbà tó padà dé tó fẹ́ máa ṣàlàyé ohun tójú rẹ̀ kán ìdílé ọlọ́run ní kò sí ohun tọ́jọ́ wọ́n á sọ ọ́ bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n pè mí káwọn yẹn kó jọ. ọ̀rọ̀ tí màá ń sọ fún yín padà jáàlì tí màá ń ròyìn rẹ̀ ẹ wá gbọ́ ohun tí títẹ̀ mi mú rí. sọ nípa bẹ́ẹ̀ amúyájújà àti májújà acbt fi rinlẹ̀. فأنه حق وتقد ìrìnsẹ́ ọba àmàlìkì tó wá ètò ogun kẹlápá irinṣẹ́ yẹn ká kẹhẹ́dì nílùú káàbà tí àwọn ethiopia tí wọ́n ìrójú kára wọn ni wọ́n tún padà wá àwọn náà wọ́n wá ń jó omi tí wọ́n fẹ́ wó káàbà wọ́n tún máa padà wá lẹ́ẹ̀kejì wọ́n sì wó. lọ́dọ̀ jíṣẹ́ ọlọ́run lóyin ẹsẹ̀ ọkùnrin tí ó wò ó sì máa rí tó máa wọ́ gbọ̀gbọ̀ báyìí tí wọ́n máa yọ òkúta kàbá yẹn ní kọ̀ọ̀kan sọ̀rọ̀ fi wà nù tí àwọn afáàfin máa ń lọ pé káàkiri bá ti ní kéèyàn ro sọ jọ ẹ sáré lọ sí hajj lásìkò yẹn tó dé lórí tọ́ lódodo àwọn abáṣà àwọn èrò jùtọ̀ ara wọn tó tọ̀ ṣùgbọ́n padà tún lágbára bíi ti jẹ́ oníyàn ẹ̀kẹ́ tí wọ́n bá lágbára rẹ̀ kàábà tí wọn ò ríwó níjọ́ ní nígbà tó kù sáà kàkiri wọ́n bí ànábì sáyé sọlá rẹ̀ sọlá wọ́n padà lọ́wọ́n dẹ̀ máa sọ sí i nípa àwọn òkúta kọ̀ọ̀kan ìlà kọ̀ọ̀kan láti máa mọ ibi tí tí ká bá wa tó ní wọ́n béèrè pé sáwọn èèyàn ṣe hajj wọn níbẹ̀ àyàn tó ṣe hajj láti lẹ́yìn ìgbà ni. ó ní wà á nà mí ní àyà tó dùkọ́ ní wà á nà hù yóò pèlè kó á ní. فإن منها آية الدخان وأنه يذهب بالقرآن قل وأن منها من أمي طيفاتا آية الدخان إيه في جاجالي ها àwọn efi kan ti jáde rí ṣùgbọ́n kì í sùn láwọn àyè kọ̀ọ̀kan láwọn ọ̀lẹ́fẹ̀ gbáàrò èéfì tí wọ́n tún padà jáde káyé tó tán tí wọ́n máa kó parun bá gbogbo nǹkan. wà á nà hu yóò zàbù bí alukur'ani alukur'ani yẹn wọ́n mú kúrò kọ́ọ̀lì rẹ̀ gangan lásán ní ọkàn kù èyí pé wọ́n gbà yìí ti bẹ lọ́wọ́ èèyàn ní àmì pa ìfẹ́ tán tòló ń ṣàmùsè ọ̀fọ́kè ní gàbórí kazati ajiyadi alalbashori. طلوع شمس الأفق من دهوري وذات أجداد أهل المشهور ni zoro tolóhùn ṣáńsẹ̀lẹ̀ ófókè yíyọ oòrùn nínú awòwò níńdàbórí yóò yọ ní àti kò ní yọ lójúmọ́ yóò yọ lẹ́yìn níbùwọ̀ kàdáàtì àjíyáàtì ọ̀dàbí dáàtì àjíyáàtì بكم بني مكة تم بني أجيال على المشهور ها بكا صحيح آه، إبواني إبواني وني بذاك أجيال فأجيال سواني بواني بين الهنوز بس بوه على المشهور كما سبجمع وآخر لآيات حشر النار كما أتى في محكم الأخبار وآخر الآيات أجر النار كما أتى في محكم الأخبار. قل وآخر الآيات àmì tọ́kẹ́yìn aṣọ́rò náírà òun níná òun ni ọjà rẹ̀ tí ó kó gba àwọn èèyàn jọ káàmà àti àgẹ́gẹ́ bó ṣe wá bí mọ̀kámi àkàbárì níbi ìró èyí tó ṣe pàtí parí rẹ̀ tí ò ní

ṣé àkìyàrò ni àbí àkìyàrò wọn ni fàkúlù ha gbogbo ìpátá sọ́hàtì bí àkìyàrò ìró ó lálàáfíà pẹ̀lú rẹ̀ wọ́n sàtàrọ́t ásáàrọ̀ ha ó sì kọ sílẹ̀ àwọn orípa rẹ̀ àlẹ́ àkìyàrò àwọn ẹni ẹ̀ṣà fásilónì ìpín fi amúrè ẹ̀lmáàdì nípa àlámọ̀rí àlùkìyàmẹ́. واجزم بأمر البعث والنشور والحشر جز ما بعد نفخ الشور واجزم بأمر البعث والنشور والحشر جز ما بعد نفخ الشور قل واجزم وينوله في دياموله بأمر البعث على مريق بنده والنشور كتنا من wàlhásírì àti kíkójọ jazman bí ọ̀rọ̀ nìpéwú kò fìdí ẹ̀ múlẹ̀ yẹnyẹn wípé yóò wáyé o báàdà nẹ́fẹ̀ súúrì nígbà tí wọ́n bá ti pinnu tí wọ́n bá fàtẹ́kùn sínú òwò èyí tí sàràfíìlù máa ṣe ẹ àpò tí ó ti fi orí sẹ́yìn ó sì ti gbé fèrè nìṣẹ́nu nígbà wọn retí àṣẹ ọlọ́run kí ó fi yóò kàn fa atẹ́gùn ẹ̀yọ̀ kan náà ni kìí ṣe èyí tí yóò hu kẹfùn hmm, atẹ́gùn kan náà yóò kàn fẹ́ tó ibo tó bá ti fẹ́ láì tọ́ ayé ọ̀tàn. kága wúkú fòlùkàlùkẹ̀lẹ̀ lè fi sáábì والصحف والميزان للثواب قضاء وقوف لخلق الكتاب wọ́n ti jẹ́ ọsọ́rọ̀ fúnbọ̀ ọyà tó ká tó ká. kàtà òkòlè kọ́ni pèlè sáábì wàsókòkò wáyé ní ìdáná mi fà wá. ó ní kàtà òkú fòlìkánìkì lélẹ̀ sáábì bẹ́ẹ̀ náà ló ti jẹ́ dídó táwọn ẹ̀dá ò dúró fún ṣèròṣẹ́ wàsókòkò wáyé ní ìdáná mi fà wá bí asọ́fò ìwé iṣẹ́ Hmm, bí ó sì dọ́wọ́ kálukú wàlìmíìzánù àtòsùnwọ́nsẹ́ lè sàwábì láti gbẹ̀sán gbogbo ẹ̀ lágbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀. kàdá sírọ́ọ̀tù fúnmà àwọ̀bùlmọ́sọ̀fà fàyàhànà lèman ọ̀yàhànà lèman ìrọ̀ fàyàhànà lèman láìláì. Eh, liman فيهانا لمن يهانا ẹ̀sán kàrẹ́ ìbàdìbẹ́ kàrẹ́ ní ọ̀lẹ́ kàrẹ́ fọ̀yàhánà lèmọ́ náírà bèyí náírà bèyí ọ̀lẹ́ lọ ọ̀lẹ́ fọ̀yàhánà lèmọ́ yànà bèyí ṣífà ọ̀yà kàdá. kada? Kada ti kada tó tó mọ̀ àwòrán mustapha ọ̀yà àlẹ́ nìyọ́n mẹ́la bí ṣáfà. ẹ̀rí pé nìyọ́n mẹ́la lè kò lè lọ lájílájí. ó sì dájú pé ohun tó yẹ kẹ́ wí lẹ́yìn wí ṣùgbọ́n kò sí lábá tí ń jẹ́ nìlá. Huh? ẹ náà mo sọ pé orin gbélé mi fi lè ràn nígbà yín kà ọ̀nì kàdà sírọ́ọ̀tù bẹ́ẹ̀ náà ni afárá sírọ́ọ̀tù nínú àmì ayífẹ́ parẹ́ ni súnmọ́ haúbùl mustapha lẹ́yìn náà ni àbàtà òjíṣẹ́ ọlọ́run táwọn oníṣúná máa kó sí fọyà hànà lèmọ́nì hàwà èyí ṣáfá tọ́lá ibi kìnnìkan hàwà àbí ìjẹ̀kan lọ́wọ́ àmì ẹ̀yọ́ lọ́wọ́ sọ àmì fọyà hànà ẹ wá bá wọn òdùnú fẹni tó bá rí ẹṣífà lórí ìwòsàn pẹ̀lú omi àbàtà yẹn torí ní ẹ bá mọ bí ẹ bá yọ gbé onígbà yẹn mọ láyé. wọ́n mú yorùbá àdùnmọ̀ fúkẹ́rì kàmá wàrà wọ́n máa nà ha sọ́gbọ́lá sàlám ẹ̀dùn rí ni wọ́n máa nà صبر السلام لم فورد سلامت ومنها صبر السلام لم يعرف عن عيوبان المفترقة ورد ومنها صبر السلام لم يعرف عنه يزاد المفتري níbi àbàtà yẹn wọ́n máa tarí aládàpárọ́ wọn tàrí ẹ̀kọ́ ń bẹ kàmọ́ wà láti gẹ́gẹ́ bí ẹ̀rí bó ti wá lórí ẹ̀. wọ́n máa ń ha ṣubúlà sàlámì ẹni tó bá wá tọ̀ ní ọ̀la ń tẹ̀ sámi ọ̀la wọn ò ní da padà fún ìgbà bàtà yẹn. ọ̀kún mọ̀ pé àwa kẹfọ́ àrètọ́ a fìlà áwòdì wà lè káwọ́ sáárà wà lè káwọ́ sáárì wà. شفاعة وكل مطيعا وكل لطاعا في حوض والأوصار والشفاعة أنا هكون مطيعا jẹni tí ó tẹ̀lé tọ́lọ́run tí ó ṣe déédé kínú àhàlẹ́ tọ́ a àbí wákìfù bá àti wákìfù àhàlẹ́ tọ́ kó tún wá tọ́ tọ́pa minel kọfà tọ́pa àwọn ẹni tí ń tẹ̀lé tọ́lọ́hún filhawubi níbi àbàtà wàlíkọ́sára àti orí tọ́pọ̀ tó ń pè ní káwùsàrù wọ́n tó ń pè ní àbàtà káwùsàrù wòṣàfẹ́à àti ìsìpẹ̀ fàyínà tàbí tààtàn lèrè mustapha pàgọ́ ìrìhì ní kò lè àrùbá abẹ́lú àfáà. فإن هذا بدعة للمصطفى كغيره من كل أرباب الوفاء. كل شفاعة يسفاني. فإن هذا dájú ìsìnkú yẹn sàbítà tó ń lè mustapha orin ilẹ̀ fanabi mustapha ta sàlẹ́sà àgẹ́rì yìí bó ilẹ̀ fẹ́ lòmíì náà ní kúlẹ̀ àríbábìlì wáfà nínú gbogbo àwọn ẹni tí wọ́n máa ń pẹ́ àdéhùn àwọn arbab àwọn olórí nínú pípé àdéhùn. من عالم من عالم كالرسل والأبرار سوى التي خصت بالأنوار من عالم كالرسل والأبرار ó ní mìíní álímì bóyá ó ní mímọ̀ ló ń tọ̀ òun ni òun náà lè ṣìpẹ̀ wọn rùsúlì àtàwọn òjíṣẹ́ wàlẹ̀ àbírárì àtàwọn ẹni rẹ̀ síwálẹ̀ tí wọ́n sì pẹ́ o síwálẹ̀ tí kòsọ̀tì bíbí ànúwárì ìsìpẹ́ tí wọ́n yàtọ̀ sí èyí tí wọ́n fi dá onímọ̀lẹ̀ yẹn sàlẹ́sà sí sàmìlì sọ̀rọ̀ àlẹ́ ìsìpẹ́ yàtọ̀ síra wọn. أنا أقول لك أجمع قدرها فصل إتحاري في الكلام على الجنة والنار أرنق على جناتنا وكل إنسان وكل جنة في دار نار أو نعيم جنة وكل إنسان وكل ọ̀kúlò ìsáàdì gbogbo èèyàn ọ̀kúlò jìnnà àti àlùjọ̀nù gbogbo àlùjọ̀nù fi dárì náà rí ló máa wà nílé iná àwọn ẹ̀yìn ní jánà àbí kọ́ wà nínú ìdára tí sàlùjánà roma máa sùn mi kò lélẹ̀ wá rà fanaru dàrú máa ń wà fún tààrà ẹ̀wí tọ̀dọ̀ tèmi tí mo wí bóyá ń bẹ lẹ́yìn ìfẹ́. mo máa ń fi ẹ̀kọ́ ìpè mi kó délé wárá wọnà ẹ̀rọ dáàrú wọn tà ájá wá sàrọ. ó ní rùmọ́mọ̀ sí irú wọ́n sì bá a kó ṣe pélé yìí ní ọ̀tẹ̀lẹ̀ àti ní àtàlẹ̀ jẹ́nà ibùdó sí gbogbo ẹ̀dá ni mo sì rò lẹ́kọ̀ọ́kì ibùdó sí gbogbo ẹ̀dá ni ṣe mí kó lè lè wàrà nínú gbogbo èèyàn fọ̀nà ẹ̀rọ dáàrú wọn tà ájá ìnáwó àtúnì ẹ ó jẹ́ ilé ẹni tó bá kọjá àlàwà fùtárà tójú dàdà parọ́ ọmọ ẹni à ń sọ bí zambi yìí lam yakhlu bi wàndàkànnà yàbàwà rálmọ́tà ẹ̀. ọmọ ẹni à ń sọ bí zambi yìí lam yakhlu bi wàndàkànnà yàbàwà rálmọ́tà ẹ̀. ẹ̀rí pé kò lè lọ akàwé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sìn tó ń jẹ́ dàkànnà yàbàwà sùmọ́ dàkálà ha ni ẹ̀ wọ́n yìí ń dàkálà ha láìláì kò lè lọ wọ́n yìí ń dàkálà ha ń dàkálà ha tó bá wọ̀ ọmọ ní aṣọ ọ̀bì zàmbì yìí ẹni ọba dẹ́sẹ̀ pẹ̀lú àbí ẹni ọba yapa pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ lámìlẹ̀ lódì kìí fi pọ́sẹ̀ bọ́ kò ní gbére sínú náà ìdẹ́kálà ha tó bá tẹ̀ wá padà wọ́ ah ní àbàwá ara lè máa kádì ẹ wá bá wọn ò parun tí ń bẹ fún olùkọjá àlà. وجنة النعيم للأبرار مصونة عن سائر الكفار وجنة النعيم للأبرار مصونة عن سائر الكفار وجنة النعيم الجنة ندرة للأبرار وجنة ونيري مصونة أواصل الجنة عن سائر الكفار lọ́dọ̀ gbogbo àwọn káfìrí àwọn òníwọ̀ wọ́n ti ti ń bí ànànàrọ̀ kàlìjẹ́nàtì fi wojú di ha wà ànàhà lámútẹ́sílà fi. wàjúzím. wàjúzím bí ànànàrọ̀ kàlìjẹ́nàtì fi wojú di ha wà ànàhà lámútẹ́sílà fi. lámútẹ́sílà fi. sẹ́yìn eré wọn kọ síbi táwọn ọ̀dọ́ ti yìn. واجزم نيلة بأن النار قد رجينا فالجنة ولا جاء لجنة ناني في وجودها نقابي بيوتي وغاية وأنها عتقي كذونا زمي لا تتلا في كميتا فنسأل الله النعيم والنذر لربنا من غير ما شيء غرر فنسأل الله نعيم والنصر لربنا من كل ما شيء فقد قل فنسأل الله النعيم عندي بير لو لون قص فواني دراتي صال الجنة والنظر لربنا أتوي ولد من غير ما شيء غرر tí ò ní sálẹ̀ ibù kan jàbárọ̀ èyí tó ti pé yóò kọjú wa kò ní sílẹ̀ ìfikàn tí yóò kọjú wa. àìná yóò ń bá rò bẹ̀lẹ̀ àbẹ̀sọ́rí kàmá àtà fínà sí wàlẹ̀ àkàbárí. فإنه ينظر بالأبصار فما أتى للناس ولأخبار wọ́n ní فإنه dájú ọlọ́run bá yóò ń fẹ́ rú a máa wo bìlì àbùsọ́rì pẹ̀lú ojú agbárí مال الجنة نجاز إلى القيامة كما أتى في النص أنه سيقول على القرآن اللهم وجوه يومئذ ناجرة إلى ربها ناظرة للذين أحسنوا الحسنى وزيادة وسوى أنه النص قالوا قول دور الله با والأخبار أتوا حديث لا تدع النبي صلى الله عليه وسلم لأنه subhanahu lam yuhjabi illa anil kafiri wal mukabbibi. لأنه سبحانه لم يحجب إلا عن الكافر والمكذب nítorí pọ́nlọ́wọ́ balẹ̀ annahu subhanahu torí pé dára jọ ọlọ́wọ́ ọba subhanahu lámúyọ̀ ọ̀jábì wọn ò ní jí gàgà rẹ̀ sẹ́nikẹ́ni ilá àbílí káfírí àyàfà àwọn kẹfìrí nìkan ni onírọ́lọ́wọ́n ọba ọlọ́láwọn tó ń bẹ́ńjọ́ gbẹ̀dẹ̀lù kílámà lámàjú búnà wọn jí gàgà wọn ò onírọ́lọ́wọ́n ọba wọn lè mú kàzíbì àti olùpẹ̀ nírọ́ àwọn ní onírọ́lọ́wọ́n ọba. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك